بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ òní ni yaumul ahad déètì òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún déètì òní ni fifteen one fourteen forty one fifteen one muharram ọdún fourteen forty one baabun maja afilikibla waman la yarọ ali ìcaada calaaman saha fasọla ila gayrili kibla. فصلى إلى غير القبلة orí ọ̀rọ̀ máa já àfìlì kíbúlà ohun tó wá nípa kíbúlà wà máa ń là yàrá àlèyàdà àlàmà ń sáhá àlàmà ń sáhá fàṣọlà ìlàgọ́ ìrọ̀lẹ̀ kíbúlà àti ẹni tí kò rí dídá ìrun padà ní dandan fún ẹni tí ó gbàgbé tí ó sì dojúkọ ibi tí kìí ṣe kébùlà kírun. وقد سلم النبي صلى الله عليه وسلم في ركعتي الظهر وأقبل على الناس وأقبل على الناس بوجهه ثم أتم ما بقي anabi sallallahu alayhi wa sallam ó kúkú sálámà fi rọkẹ àtàyè zohor lórí raka méjì nínú ìrun zohor dípò kó sálámà lórí raka ẹlẹ́kẹrin ìgbàgbé ṣe ó kí raka méjì nínú zohori ó sálámà wà á kíbalà alanas ó kọjú àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ tó bá ti sálámà lórí irun tó bá ti dúró bí ìṣẹ́jú mélòó kan yóò wá dojúkọ àwọn jàmá yóò parí àwọn àfikáàrù rẹ̀ tó bá sì ní ọ̀rọ̀ tó fẹ́ bá wọn sọ ó máa bá wọn sọ nígbà tó dojúkọ àwọn èèyàn tán wọ́n rán an létí pé irun ò tí ì pé o summa atamma ma bakiya lẹ́yìn náà ó parí èyí tó ṣẹ́kù rákà méjì tó ṣẹ́kù ó parí ẹ̀. imaamu bukhari mú eléyìí wá gẹ́gẹ́ bí athar atharu ni bákan náà sì ni pé ó wá mú wá ní mú wá tàlík tàlík Imam Bukhari nínú sọ́ìlù Bukhari rẹ̀ kì í ní nọ́mbà lórí àdíìsì tó bá ti mú wá tàbí afárù tó bá ti mú wá tí ó bá ti fi nọ́mbà sí i ó mú wá ní mú wá tàlík àwílé ṣùgbọ́n tó bá ti fi nọ́mbà sí i irú àdìsí bẹ́ẹ̀ la sọ pé àdìsí nàmbà báyìí nínú sọ́yìn Bukhari ohun tí a mọ̀ sí àdìsí ni ohunkóhun tí wọ́n ṣe àfitì rẹ̀ tì sí ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tàbí ọ̀dọ̀ àwọn sọ̀hábà ohun tá a mọ̀ sí afar ni ohunkóhun tí wọ́n bá ṣe àfitì rẹ̀ tì sí ọ̀dọ̀ sọ̀hábà tàbí ọ̀dọ̀ tábìyìn tó túmọ̀ sí pé tabapin nǹkan ní hadith ó lè jẹ́ ohun tí ànábì sọ tàbí tó ṣe tabape nǹkan kan ní hadith bákan náà ó tún lè jẹ́ ohun tí sahaba kan sọ tàbí tó ṣe ìdí nìyí tó fi gá sí wípé nígbà tí àdìsí ti lè jẹ́ àdìsí ànábì tàbí àdìsí sọ̀hábà wọ́n wá máa fi ọ̀rọ̀ kan yàn wípé hadithun marufu hadithun maukuf èyí tó bá gásí pé ó dọ́dọ̀ ànábì tó gásí pé ànábì gangan ló ní ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé hadithun marufu èyí tí ó bá dé ọdọ ànábì tó gásí pé ọ̀dọ̀ sọ̀hábà ló pin sí wọ́n sọ pé hadithun maukuf hadithun maukuf bí wọ́n ṣe yanjú ti hadithi nìyẹn. ní ti athar tẹ́mbà ti dákọ̀ athar orúkọ ẹni tẹ́mbà fìtì sí lọ́dọ̀ láàfin mọ̀ bóyá atharu sọ̀hábì ni tàbí atharu tábìyìn atharu sọ̀hábì tàbí atharu tábìyìn ìyẹn ni pé atharu ó lè jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ṣe àfitì rẹ̀ tó sì pin sọ́dọ̀ sọ̀hábà tàbí ọ̀rọ̀ tí wọ́n ṣe àfitì rẹ̀ tó sì pin sí ọ̀dọ̀ tó pin sí ọ̀dọ̀ tábìhìn. ọ̀rọ̀ tí Imam Bukhari mú wáyé tó fi ṣe tàlíkù yìí kò tiẹ̀ wulẹ̀ sọ ẹni tí ó sọ ṣùgbọ́n nígbà tó ti mú wá ní mú wá tàlíkù kò ní problem kódà ìmúwá tó mú wá ìmúwá pé ọ̀rọ̀ náà ó fẹsẹ̀ rinlẹ̀ ni wípé ànábì kírun zúrì ní ọjọ́ kan dípò kó kí rákà mẹ́rin kó tó sálámà rákà méjì ló kí tó fi sálámà wọ́n wá rán létí lẹ́yìn náà ó wá méjì tó ṣẹ́kù. Hadis 402 عن أنس رضي الله عنه قال قال عمر رضي الله عنه وافقت ربي في ثلاث فقلت يا رسول الله لو اتخذنا من مقام إبراهيم مصلى فنزلت واتخذوا من مقام إبراهيم مصلى وآية الحجاب قلت يا رسول الله لو أمرت نساءك أن يحتجبن فإنه يكلمهن لبر والفاجر فنزلت آية الحجاب واجتمع نساء النبي صلى الله عليه وسلم في الغيرة عليه فقلت لهن عسى ربه إن طلقكن an yubadilahu azwajan khayran minkunna fanazalati hadhihi al-aya hadith 402 nínú sahihul bukhari hadith 402 nínú sọ̀híhù li Bukhari láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí i kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là Umar Umar sọ pé radiyallahu anhu kí Allah kó yọ́nú sí i ta fẹ́ ka ní ìsìn hadíìsì ni labala asaru ni labala kan ó nítorí wípé wọ́n ṣe àfi ti rẹ̀ tì sí ọ̀dọ̀ Umar radiyallahu anhu ó tún wá ń jẹ́ athar nípa pé nínú ohun tí à ń pè ní athar ni ohun tí a bá ṣe àfitì rẹ̀ tì sí ọ̀dọ̀ sọ̀hábà wàyí o láti ọ̀dọ̀ Anas ọmọ Malik radiyallahu anhu ọ sọ pé Umaru sọ pé wà á fàkútùrọ̀ bí mo ṣe kòǹgẹ́ èròǹgbà mi ṣe kòǹgẹ́ èròǹgbà ọlọ́run mi olúwa mi fi salasin níbi nǹkan mẹ́ta mo ṣe kòǹgẹ́ olúwa mi. níbi nǹkan mẹ́ta ìyẹn ni pé èròǹgbà mi ó ṣe kò ń gẹ́ èròǹgbà ọlọ́run lórí wa níbi nǹkan mẹ́ta kí ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà fàkúlìtù ìkíní mo sọ wípé ya Rasulullah òjíṣẹ́ àlọ́ láò ìtàkàsínà. min maqami ibrahima musalla ìbá si dá o kó sì a ibùdúró babalawa wa ibrahim di ibukirun ibùdúró rẹ̀ nígbà tí ó fẹ́ bẹ̀rẹ̀ sí mọ duro ibi tó dúró sí di ibikirun kan tá maa ti na yan tawaf umaru sọ fanabi. lẹ́yìn náà àyà sọ̀kalẹ̀ pé wàtàkìlù mi mọ̀kọ́ mi Ibrahima musọ́là kí ẹ sì mú ibùdúró Ibrahimu ní ibùkírùn. ohun tí Umaru gbà lérò Ọlọ́run sì wá sọ àyà kalẹ̀ tó ṣe gbẹ́kú èròǹgbà Umaru ìyẹn jẹ́ ìkíní ìkejì wà áyàtul hijab àti áyà ẹ̀há áyà ẹ̀há kúlìtù mo sọ pé ya Rasulullah wà áyàtul hijab àti áyà ẹ̀há. Kulitu mo sọ pé ya Rasulullah òjíṣẹ́ Allah láwo amẹ́ríta ní sáàhàkà à ń yá tajibna ìbámu sì dá o kó sì jẹ́ pé ọ̀pá aláṣẹ fún àwọn ìyàwó rẹ̀ wípé kí wọ́n máa wà nínú hijabu kí wọ́n máa wà nínú hijabu kí wọ́n máa wà lẹ́yìn gàgà tí ojú kójú kan ò ní máa rí ojú wọn mọ́ tí àwọn ọkùnrin ò sì ní máa ṣe wìnìsọ̀kìn pẹ̀lú wọn mọ́ nítorí pé fa ináhù yukalimuhunna alibaru walifajiru nítorí pé ẹni rere alibaru walifajiru ẹni ibi àtẹni rere àtẹni ibi ló ń máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ló sì mọ ẹni ibi lọ́tọ̀ yàtọ̀ sí ẹni rere kó máa já sí wípé àwọn èèyàn ò ní àǹfààní láti máa sọ ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ bàjẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ dí gàgà wọn dí gàgà wọn tí ìyẹn túmọ̀ sí pé nínú tí ẹ̀hà fẹ́ ṣe fún obìnrin ó ní pé ó máa dí rẹ̀ kò ní ní freedom láti máa bá gbogbo ọkùnrin sọ̀rọ̀ bákan náà kò ní ní freedom láti máa wà nínú àwùjọ ọkùnrin ní wíwá ìdàpọ̀ free mixing ok umaru mu wá ní àbá ó mu wá ní àmọ̀ràn fanazalati ayatul hijab fanazalat ayatul hijabi bẹ́ẹ̀ ni aya ẹ̀há sọ̀kalẹ̀ ó di nǹkan méjì tí umaru mú wá lába tí ọlọ́run sì fi ṣe kòǹgẹ́ ìkẹta wàṣítàmà ànísà unabi sallallahu alayhi wa sallam àwọn ìyàwó ànábì wọ́n bá parapọ̀ filigọ́ ìra ti àlè yìí wọ́n parapọ̀ pé àwọn máa jowú ànábì àwọn máa jowú rẹ̀ wọn ò ní kí obìnrin má jowú ọkọ rẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n ń tọ́ka sí nínú àyà yìí ni pé àwọn ó jowó ẹ̀ débi pé kò ní rẹ́lòmíì tí ó fẹ́ kò ní rí ẹlòmíì tó máa fẹ́ mọ́ nínú àwọn obìnrin àwọn nìkan làwọn máa dá ànábì àwọn nìkan làwọn máa wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run Umaru wa sọ fún wọn pé ohun tẹ́ ẹ lọ panukọ̀lé lórí yìí ọmọ rọrùn àsárọ́ bùhú ọmọ rọrùn fún olúwa rẹ fún àlọ́ọ̀ pé tọ́ba kọ̀ yín lẹ̀ kọ́lọ́wọ́n bá wá pààrọ̀ yín pẹ̀lú àwọn ìyàwó mìíràn tó máa dáa ju ẹ̀yin lọ. ìyẹn ni pé obìnrin tó bá dúndò pé ọkọ òun kó má fẹ́yàwó lé òun ní tí ó gbẹ̀yìn ẹ̀ òun náà ni pé ọkọ rẹ̀ ọkọ̀ ọ̀lẹ̀ yọ wà fẹ́ ẹlòmíì tí ò ní jó ní wàhálà ohun tí ó gbẹ̀yìn ẹ̀ nu obìnrin kóbìnrin tó bá dúró dúró pé kọ́kọ́ òun kó má fẹ́ ẹlòmíì lé òun. ìkọsílẹ̀ ni ó gbẹ̀yìn rẹ̀ ọkọ rẹ̀ ó wà fẹ́ ẹlòmíràn àwọn ìyàwó ànábì àwọn náà jowó ànábì lọ síbi kọ́mọ̀fẹ́ ẹlòmíì umaru wa ń sọ fún wọn pé ẹ lọ ṣọ́ra yín dáadáa ikọ̀ yín báyìí ọlọ́run wá pààrọ̀ yín pẹ̀lú obìnrin mìíràn tó dáa ju ẹ̀yin lọ tó lóore ju ẹ̀yin lọ kọ̀pẹ́ sígbà náà tí umaru wọ́ọ̀nù àwọn ìyàwó ànábì bẹ́ẹ̀ fanazalati hadhil aya ni aya tá a kà yìí bí umaru ṣe sọ gẹ́lẹ́ bó ṣe sọ gẹ́lẹ́ náà nu pé àṣàrọ́bù ńtọ̀lá kọ̀kún náà wàhálà tẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí ẹ̀yin obìnrin yìí wàhálà tẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí tánàbí bá ikọ̀ yìí lẹ̀ ó súnmọ́ òun àsárọ́bùhù áyùbádìláhù àzìwájá áyùbádìláhù àzìwájá ó súnmọ́ òun ó rọrùn o ẹ má lè rò pé difficult fún ànábì láti rí ìyàwó fẹ́ o yóò fẹ́ o ọlọ́run wàá pààrọ̀ yín yóò pààrọ̀ yín pẹ̀lú àwọn obìnrin kan khayran minkunna táwọn máa dáa ju ẹ̀yin lọ nítorí náà kélé náà jẹ́ wáàsí fẹ̀yìn obìnrin ẹ má dúró nídúró pé ọkọ yín ò ní fẹ́ ẹlòmíì ìlànà tí Islam ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ọkùnrin ni pé a lè fẹ́ ìyàwó mẹ́rin tẹ́ńbà káyàwó ti ń bẹ nínú ilé wa lẹ́ẹ̀kan náà pé at any particular time a lè fẹ́ mẹ́rin kí wọ́n ní aliwula asaniya asalisa arọ́bíà ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin sórí ní tẹ́ǹpé mọ́fínáù ìyàwó méjì ní jẹ́ mọ́fínáù tó ní mọ́fíná ìyàwó méjì ìyẹn ni pé òǹkà àpapọ̀ òǹkà àpapọ̀ tẹ́ máa sọ pé mélòó ni wọ́n Oni meji oni nìyẹn ṣùgbọ́n òǹkapò a ní òǹkapò òun ni èyí tó ga sí pé yóò sọ pé position wo ni wọ́n wà wọ́n wà ní àkọ́kọ́ ìwọ ni wúlá orúkọ tó wà fún ìyàwó àkọ́kọ́ nù wúlá ìyàwó kejì sáníyà orúkọ tó wà fún ìyàwó kejì nìyẹn sáníyà kì í ṣe mọ́fínà. a máa ń ṣi ọ̀rọ̀ yẹn lò mọ́fínà ní two ọlọ́ọ̀ni fáńkì wọ́n máa tọ́ abàlà kúmínà ní sáà mọ́fínà wọ́n fòláfà ọ̀rùbá ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin àpapọ̀ iye òǹkà ni méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n ìyàwó kọ̀ọ̀kan ìgbà wo ló wọlé ṣé òun lọ wọlé nígbà àkọ́kọ́ èyí tó wọlé nígbà àkọ́kọ́ yóò máa jẹ́ ula èyí tó wọlé tó tẹ̀lé yóò máa jẹ́ saniya òun ló wọlé sí kejì èyí tó wọlé sí kẹta yóò máa jẹ́ salisa èyí tó wọlé sí kẹrin yóò máa jẹ́ rọ́bìà agasi pé ó rọ́ǹgì kọ́ ọ sọ pé mọ́fínà rẹ̀ ń kọ́ saniya rẹ̀ ń kọ́ tọ́ba ní mọ́sínà rẹ̀ ń kọ́ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ìyàwó rẹ̀ méjèèjì ń kọ́ ṣùgbọ́n tó gbàlérò ni ìyàwó kejì ṣe ti rí ibi tí a ti fẹ́ dojú ẹ̀pọ̀ mọ́ra wọn pé ọkọ ọkọ bí kò sọ pé mọ́sínà rẹ̀ ń kọ́ àfi tó bá gá sí pé tó gbàlérò ni pé àwọn ìyàwó rẹ̀ méjèèjì ń kọ́ àmọ́ tó bá gá sí pé nọ́mbà two ló gbàlérò. ohun tó béèrè ni pé sáníyà rẹ̀ ń kọ́ tọ́bágásí pé nọ́mbà tírì ló gbàlérò sálísà rẹ̀ ń tọba gasi pé nọ́mbà fọ́ ló gbàlérò rọ́bíà rẹ̀ ń kọ́ tọ́bágásí pé nọ́mbà wán ló sì gbàlérò húlà rẹ̀ ń kọ́ orúkọ tẹ́sí fún yín nù namba wán namba tú namba tírì nọ́mbà fọ́ ok àwọn ọmọ bíi ti rí ìyálé ìyàwó. ìyálé ìyàwó àwọn abitẹ ti rí yìí wúlá sáníyà sálísà rọbíyà ìkíní ìkejì ìkẹta ìkẹrin bákan náà ni pé ẹ jẹ́ àwo kìíní ìwò náà ẹ jẹ́ ká wo èwo ni iyì èwo ni àbùkù nínú experiment méjèèjì èwo ni iyì èwo ni àbùkù nínú ẹ̀wọ̀n experiment méjèèjì